ọ̀gbọ́rọ̀ mi yé kì í ṣe kójú ọ̀rọ̀ nàìjíríà kì í ṣe pé ilẹ̀ wa kì í ṣe ilé ọlọ́ràá kì í ṣe pé wọ́n dé odò wọn ò rẹ́jà japa kì í ṣe pé wọ́n dénú gbó wọn ò rẹ́ran pa màálù ń bẹ ewúrẹ́ ń bẹ ẹja ń bẹ nǹkan nǹkan nǹkan ọ̀gbìn ó ń bẹ ọjọ́ wò ládé òjé táàrí nǹkan oko ń bẹ. ọjọ́ wo la dé ọjà ọba tá a rí nǹkan rà ń bẹ́ẹ̀ but owó tá a fi ra kinní yìí ni ò sí lọ́wọ́ dàbí alára tá a ní ń tẹ owó ìjọba ló ń tẹ owó ìjọba ló ń tẹ owó ìjọba ló ń disibútì owó faraàlú ìjọba ló dé òṣìṣì wa kì í ṣe aláwọ̀ ìjọba ló yẹ ká pèjókòó ká bá wọn sọ ètí jẹ́ òótọ́ ọ̀rọ̀ ẹ má de òṣìṣẹ́ aráàlú mọ́ owó tó yẹ kó sakuléètì ó dára ẹgún sọ́dọ̀ sí wọn wọ́n lọ kọ́ àwọn lọ ṣe sọ́rẹ́ẹ̀tì ibi tó yẹ kí wọ́n sọ omi sí àwọn ń sọ owó síbẹ̀ sọ́kèwé tó yẹ kí wéèsì máa lọ àwọn sọ owó síbẹ̀ odidi ilé àwọn fi ń sọ owó. ìjọba ló dẹ òṣì ìjọba nàìjíríà àwọn ni wọ́n dẹ òṣì pẹ̀lú pọ́lísì wọn àwọn ni wọ́n dẹ òṣì sáráàlú ọlọ́wọ́n ọba ò dá nàìjíríà pẹ̀lú òṣì ó lè yọ dáadáa pé ìjọba nàìjíríà ní jẹwá ń yà bàbá tó níyàwó lé tọ́lọ́mọ ńlé tọ́lọ́ ń sì fún ní owó tí ó fi fúnyàwó ẹ̀ lówó oúnjẹ tí ó fi fọ́mọ ẹ̀ lówó oúnjẹ kó wá lọ sí owó yẹn mọ́nú sèfù kí ló kù tí ìyàwó mọ witness ebi kí ló mọ experience ebi kí ló mọ lọ́mọ experience ebi àmọ́ tí bàbá ìbá sí sẹ́ẹ̀fù ẹ̀ tó ní ìwọ ìyàwó gba owó wọ ọmọ náà gba owó kí ni mọ experience ayọ̀ ìjọba nàìjíríà ni ẹ bá wa bẹ̀ẹ̀ ìjọba nàìjíríà ni ẹ bá wa bẹ̀ẹ̀ owó tí wọ́n ń kó pamọ́ owó tí wọ́n fi máa ṣe gàba lé wa lórí tí wọ́n fi máa jẹ gàba lé wa lórí tó fi gáàsì pé tá má gbé àpótí ìbò àwọn ni wọ́n wọlé wọ́n ti wọ́n ti ra agolo mílìkì ráìsì lọ sẹ́ni kọ̀ọ̀kan agolo eh, kínímọ́ra agolo gàárì wọ́n ti ra lọ fáwọn àwọn alátẹnujẹ ọ̀rọ̀ ń bẹ Nàìjíríà ọ̀rọ̀ ó ń bẹ ní Nàìjíríà gbogbo nǹkan tí nàìjíríà ní orílẹ̀-èdè míì loni kan ló ní kò sí ọ̀tá wọn. nàìjíríà ní nǹkan àmúṣọrọ̀ tó lé ní fifty tabaka ní kọ̀ọ̀kan orílẹ̀-èdè míì kan kò sí ọ̀tá wọn. so wọ́n fẹ́ sọ wá di kèfèrí ni. tá a bá ń fi àníyàn òṣì ṣe family planning wọ́n fẹ́ sọ wá di ẹni tí ò ní nígbàgbọ́ nú àlọ́ òun pé òun ni arozak òun ni ọba olùpèsè tá a bá jẹni tí ń ṣe family planning nítorí ìjẹ ìmu so ẹ lọ yọ àníyàn ìjẹ ìmu yẹn ẹyọ kúrò kẹmẹba àti kásẹ ìdíkèfé sọlọ ọba yín àmọ́ ẹ lè ṣe family planning pẹ̀lú àníyàn pé afẹ́kọ́mọ ó dàgbà síra wọn ká tó máa lóyún lé ẹni. ẹlẹ́ẹ̀kejì tó tún wà lábẹ́ bẹ́ẹ̀ a lè ṣe family planning nítorí wípé obìnrin yìí ó ti bí ọmọ wọ medical advice against pregnancy ó ti bímọ wọ medical advice against pregnancy àwọn obìnrin kan bẹ tó dá sí pé ó ti bí méje ó ti bí mẹ́jọ ó ti bí mẹ́sàn ó ti bí mẹ́wàá tí wọ́n sọ fún nílé ìwòsàn wípé ìyá ẹ ti bí méje tó dúró nínú miscarriage àti rí rẹ́kọ̀dù four miscarriage and miscarriage is like delivery it's more or less delivery ok ìyẹn ní miscarriage mẹ́rin wọ́n sì rìkọ́ọ̀dù ọmọ méje míì fún un ó di ọmọ mélòó báwọn mọ́kànlá miscarriage wọ́n á sí mọ́ ní ọsítù wọ́n á sí miscarriage mọ́ ọmọ tó dúró ẹ ẹ mọ̀ bẹ́ẹ̀ sí ọmọ ọmọ bíbí ni ẹ obìnrin tóyún bàjẹ́ lára rẹ̀ àti èyí tó bí ọmọ ni wọ́n jọ rọ bí ó bí mi ní miscarriage márùn ó bí ìmọ̀ tó dúró méje àròpọ̀ ẹni mélòó méjìlá so in that case medical advice against pregnancy ó lè wá wáyé fún irú obìnrin bẹ́ẹ̀ pé arábìnrin sọ lẹ́mí ẹ lò àwọn méje tó ti bí òun máa mógún tó wọn o any attempt láti lóyún ó lè yọrí sí surgery ó lè yọrí sí kí oní miscarriage ó lè yọrí sí kí ìwọ gẹ́gẹ́ fún ara rẹ kó o bá lọ ẹ̀sìn òsì ni pé ká lòdì sí medical advice irú obìnrin bẹ́ẹ̀ ó qualify láti ṣe family planning nígbà tí ò tí ì bọ̀ lọ́wọ́ rírí ọkùnrin. ọlọ́sibóbìnrin míì ṣe tó ti bímọ méje ọmọ mẹ́jọ ọmọ mẹ́sàn-án yóò ní kí ni ń fabẹ́ ọkùnrin ṣe wọ́n mọ̀ sí yá àwọn ọmọ ọ̀hún wọ́n máa jí wọ́n máa jẹ wọ́n máa sin lọ́nlọ́ kí bàbá wọn wáyàwó míì tí ó fẹ́ẹ́ òbí mi fún ara rẹ̀ a máa gba rìtáyámẹ́ǹtì kókó tá a sọ ni pé family planning ò against Islam tó bá ti dúró sórí principle Islam. now as a primitive method the traditional method only withdrawal method. ìtọ́wá jẹ́ modern method of family planning oríṣi méjì ni èyí tó jẹ mọ́ ti medical line wà wọ́n lè ní tablet kan ó máa lò lójoojúmọ́ ó lè ní kinní kan ó ti bọnú apá rẹ ó lè ní kinní kan ó ti bọnú inú ojú ara rẹ gbogbo nǹkan tí wọ́n lọ́ọ́ máa lò yẹn pátápátá ó ṣiṣẹ́ pẹ̀lú hormones hormonal method ni wọ́n ó ń ṣiṣẹ́ pẹ̀lú hormones ó léwu fàlàáfíà rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní máa lò ó ìwọ tó ò tóbi tẹ́lẹ̀ ò lè wá máa wú wá bẹ́ẹ̀ ni tó ń jẹ máa wú máa wú ìwọ tó sì lómi láà tẹ́lẹ̀ tó bá tún lo hormonal method wọ̀nyẹn o lè máa gbẹ tọ́ka máa gbẹ tọ́ máa gbẹ nígbà míì ń bẹ tó ga sí wípé o ò ní gbẹ o ò ní tóbi sí i ó bàdẹ ti ṣe menstruation lẹ́ẹ̀mejì lóṣù nígbà míì menstruation rẹ kò tiẹ̀ ní kò ní dúró ojoojúmọ́ ni ó dì tó bá ti ń bọ́nu wàhálà kan báyìí lọ́mọ bọ́ sínú wàhálà mi lọ́la pé o ti nǹkan bojú ara lọ́la pé òun lo oògùn lójoojúmọ́ kódà omi ó máa lídìí sí sex urge nínú àwọn oògùn tí wọ́n ń lò yẹn nílànà sí òyìnbó o lè máa lò kó gásí pé abẹ́ẹ̀rí ọmọ wá yóò máa wá nǹkan ọmọkùnrin ní gbogbo ìgbà. láàárọ̀ lọ́sàn-án lálẹ́ oríṣiríṣi àdánwò láti record lórí ọ̀rọ̀ pé ìyẹn ń lo family planning ti olóyìnbó dé oríṣiríṣi àdánwò ni yàtọ̀ sí pé wọ́n máa sọ fún yín wípé guarantee rẹ o ten percent ni o twenty percent ni o thirty percent ni o kò sí èsì ń pè ní hundred percent guarantee o inú ẹ̀ side effect yẹ agbára rẹ̀ ò gbé àmọ́ fa cancer ìmí ìtọ́ba tún lọ sí lọ́dọ̀ nọ́ọ̀sì abẹ́ẹ̀lé àtúmọ̀ jáánú wàhálà rẹ̀ tí n bá ní kí n máa tẹnu bọ̀ ilé ó mọ̀ mi advice èèyàn kọ́ lọ ṣe ìyẹn ọ̀wọ́ ẹyọ kan tó wà ní medicine tí kì í ṣe hormonal method òun ni condom the use of condom kọ́ńdọ́ọ̀mù tọkùnrin bẹ kọ́ńdọ́ọ̀mù tóbìnrin bẹ kọ́ńdọ́ọ̀mù yẹn òní modern asilu ta láwọn sọ àbá máa ń ṣe torí pé asilu ni pé àsìkò jìmá àsìkò sex tọkùnrin bá ti fíìlì pé òun fẹ́ release á withdraw àsákàrí á dà á sílẹ̀ ẹ̀lẹ̀ kò ní í dà á sínú òyìnbó wa wò pé àwọn ọkùnrin jọ̀hún àwọn òkun dùn àwọn ọkùnrin ìsìn wọn kún dùn tátọ̀ bá ti ń bọ̀ wọ́n á dọ̀lẹ́ wọn ò ní lè dà á lẹ̀ ọ̀dà ẹja ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú àpò wọ́n bá lọ wọ́n bá ti àpò sọnù inú ibi tó dà sí nídìí kó o gbìyànjú àtijọ́ bọ́ta dà á bẹ́ẹ̀ náà wọ́n bá ti dà á bẹ́ẹ̀ tán ni ó dà sí ẹnu pé kò kàn lọ dàánù kò lọ sọnù ni ọ̀rá yìí náà wá ní oríṣiríṣi ìpèníjà bíi kó jáánú bíi kó ra expired ìkẹ́ kọkùnrin mi sọ pé à òun ò gbádùn kọ́ńdọ̀mù tó ń wò òun ò òun ò ẹ̀. anyway kọ́ńdọ̀mù kì í da sísẹ́mù obìnrin rú kì í sì da sísẹ́mù ọkùnrin rú ó lè reduce enjoyment tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn ìfẹ́ lo kọ́ńdọ̀mù they are very selfish wọ́n jẹ́ onímọ̀ sábẹ́ ẹni nìkan. obìnrin ní family planning ẹ̀ pọ̀ ṣọ̀ǹgbọ́ ọ̀pọ̀lọpọ̀ family planning tó yìnbó gbé wá ninety seven percent method ẹ̀ orí obìnrin lọ́wọ́ ó sì nǹkan bójú ara ni ó ṣe gbá ni ó ṣàwo ni ó mọ lòògùn ni ọkùnrin èlò ògùn obìnrin ni ọlọ́run ṣàánú àwọn obìnrin ni díẹ̀ ń bẹ̀ ní tọkùnrin ní kọ́ńdọ́mù ọkùnrin tó sì sọ pé wò sí ìrètí ọmọ kò ní fẹ́ kí wọ́n kàṣírètì òun ẹ́ ọlọ́mọdé <laughs> ṣùgbọ́n wọ́n lè kàṣírètì ìyàwó. now ṣe wá rí nọ́ọ̀nù òmùnà ní kọ́ńdọ́ọ̀mù tiẹ̀ okay òun ò ní mọ́ side effect ọ̀wọ́ pé má ra fẹ́ẹ̀kì má ra fẹ́ẹ̀kì má lò lẹ́ẹ̀mejì tọ́ ọ bá sì lò tán dispose it wisely má dispose ẹ̀ síbi tẹ́ni tí ó ti lo nǹkan àtọ̀ọ̀dọ́ ti gbà mú <laughs> aláwọ̀ sanu wa má jù síbi tí ẹni tó ń wá àtọ̀ tí ó lò tí ó sì bọ́ ee àwọn ewu tó wà bẹ́ẹ̀ nu o spiritual ewu nìyẹn o. now ẹ já wa bọ́ sí ilé home family planning method. àwọn Yorùbá náà mọ ewé wọ́n sì mọ egbò tó ga sí wípé wọ́n jẹ́ ìgbìyànjú láti má tì ní oyún tó jẹ́ gbìyànjú ok kí n tó lọ sórí kí n tó wá sí ilé mo rántí access kan níbi ti medicine àwọn obìnrin kan wọ́n dágbọ́n oògùn òyìnbó kan àwọn oògùn òyìnbó tó ga sí wípé wọ́n sọ pé ẹ ń bá lóyún ò gbọ́dọ̀ lò ó ètò kọ́mọ̀ jù ń bẹ́ẹ̀ òun ni ogun malaria ogun malaria tó bá le tó lágbára bíi chloroquine bíi kìnìkan queen obìnrin míì tó bá ti lò ó lásìkò tí retí píríọ̀dù rẹ̀ yóò lò nílò oògùn ibà yóò sì rí nǹkan oṣù rẹ̀ àwọn obìnrin míì á ṣe báyẹn ṣe pé oògùn tí ó ní olóyún ò gbọ́dọ̀ lò òun ni ó lò kó lè rí píríọ̀dù rẹ̀ dókítà kan ló rẹkọmẹ́ndì ẹ̀ fún wọn o òye àtinúwá wọn ni o hmm. èmi ò sì rẹkọmẹ́ndì ẹ̀ fún ọ kì í sáà ṣe ìwọ̀ pé o lo oògùn malaria tẹ̀lé ìbálòpọ̀ Na ẹjá wa wá sílé àwọn oògùn tí a lè lò fún family planning àwọn eléyìí tèmi mọ̀ mi ò ní sọ lórí afẹ́fẹ́ nítorí májẹ̀mú àkọ́kọ́ tó wà fún family tó family planning nínú ìsìláàmù májẹ̀mú yẹn náà ni wípé ẹni tí ó kọ́ yín ní nǹkan family plan ọkọ ó dúró ìyàwó dúró báyìí yóò tẹ̀tí gbọ́rọ̀ ẹnu yín kó tó lè sọ pé nǹkan báyìí òun recommend ẹ̀ fún yín it is family planning so kèje pé ẹlẹ́yà kan kọ̀ pèmí pé àbù ẹ̀ dákun o ẹ wọ́n lè mọ̀ nǹkan family planning o ìmọ̀ wa mọ̀ nǹkan. ṣé ìwọ nìkan ló fẹ́ dá family plan ṣe ni so ọ̀fẹ́ kọ́kọ́ rẹ mẹ́ta ti dànù. ẹ gbọ́dọ̀ jọ ní agreement ipe ẹ tí ìfẹ́ lóyún lọ́mọ ẹ sì mọ ọmọ tẹ bí tẹ tí ìfẹ́ lóyún léwu ẹ mú wa táàrí ọmọ ọ̀hún pé ókè ọmọ ẹ sì mú ìrànlọ́wọ́ ní tòótọ́ ọkọ̀ òsìlẹ̀ lómi tí ọmọ sùn tì ókè so àrí pé àṣìṣẹ́kẹ́ tí ìlóyún báyìí òkè ọ̀dà ewé báyìí egbò báyìí ẹ lọ́jà àgbo ń bẹ àgbo mímu ń bẹ tóbìnrin ọkọ̀ mu bọ́lọ̀ ń bá fẹ́ bẹ́ ooo sọ ma pé àgbo Yorùbá wọn ò gbé lọ sí láàbù láti lọ tẹ̀sì ẹ̀ ètí wọ́n tẹ̀sì gan wọ́n ní kò wá hundred percent guarantee ṣùgbọ́n ara àwọn tí wọ́n mu àgbo yẹn tó ga sí wípé ó fi kọ̀ǹtró oyún àsìkò tí wọn ò tí ì fẹ́ lóyún oyún ò ní dúró àsìkò tẹ́ máa fẹ́ lóyún wọ́n tuntun àgbo yẹn mu lẹ́ẹ̀kan sí i pẹ̀lú àánú ọlọ́run oyún sì dúró. nígbà míì ń bẹ ó lè má jẹ́ àgbo àwọn èso kan ń bẹ tí mi ò ní dárúkọ òun kàn máa ń ná ọkọ lówó ni sẹ́ríta àgbo yẹn kò bóyá bóyá ló ń lọ ní hundred naira ṣùgbọ́n tó o bá fi mọ lẹ́yọ kan àwọn nǹkan tó jẹ́ nǹkan jíjẹ náà ń bẹ tí mi ò ní dárúkọ rẹ̀ tó yẹ pé àáfẹ́ kóbìnrin yẹn kó ti pìpíà rẹ̀ lẹ̀ ìgbàkigbà tó máa fẹ́ ní fọ́ọ̀mù tó máa ti ní fọ́ọ̀mù tán báyìí kò jẹ́ nǹkan jíjẹ ni nǹkan tá a wulẹ̀ máa jẹ ni bọ̀tọ́ ẹgbẹ́ tó wá ti lè jẹ́ immediately after sex a lọ tààrà síbi àtọ̀ a sọ domi ṣùgbọ́n tí máa ntí ìyẹn wà costly torí ìdíwọ́ bíi méjì ní bẹ pẹ̀lú ẹ̀ ọmọ wọn tọ́ba ti ń di pé ọkọ yóò máa ra nǹkan five hundred naira fún ìyàwó lẹ́yìn sẹ́ẹ̀sì o lè fẹ́ máa sọ pé ah mi ò lówó lọ́wọ́ lálẹ́ yìí o ìyẹn ní <laughs> ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ni pé ó dọ̀jà so o lè ti gbàgbé pé onídìí ẹ̀ lálẹ́ yìí kó o ti délé kó o sà ní ah mo ti kọjá lóde ó sì yẹ kí n ra kinní ìbọn o kó o láti fẹ́ ṣe báyìí so àwọn ìdíwọ́ méjèèjì yẹn distance and money ó jẹ́ two factors tí máa ń dìbà kéèyàn máa rí yẹn lò ṣùgbọ́n alágbo yẹn tó bá ti mú lẹ́ ìgbà àkọ́kọ́ pẹ̀lú ògo ọlọ́run oyún ò ní dúró tó ò lọ lo apààrùn tó ti lo apààrùn wọ́n ń pe oògùn kan ní apààrùn lẹ̀ Yorùbá mo apààrùn náà so tóbìnrin àmọ́ sábà obìnrin tó bá ní ìdíwọ́ ọmọ bíbí tí nǹkan kí nǹkan ti kúnnú ẹ̀ tó yún òráyé dúró so àtàrùn yẹn ni yóò fi flọ́ọ̀ṣì inú kìí ṣe flọ́ṣà tí wọ́n àwọn èèyàn ń pariwo káàkiri yẹn o so apààrùn yẹn ni ó fi ni ó lò tó máa jẹ́ kí gbogbo àwọn nǹkan jákujàku tó wà nù rẹ̀ yẹn tẹ́kẹ̀yìn lọ́ba sì dìwọ́ oyún nà ẹni tó bá mu àgbo family planning yẹn tán tó bá fi lè mu àpàrùn yẹn kó gbàgbé family planning o ó ti ó ti kàńtà ara wọn o so níparí ni pé ọkọ ò lè pè mí lórí fóònù lórí family planning kó lè ti pé màá sọ fún òun kò pọ́síbù o ìyàwó àgàdà ò lè pè mí o ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀jọ dúró báyìí tó ọba lè wá bá mi ẹ̀mí gègé ẹ̀jọ̀ bá mi sọ̀rọ̀ lórí fóònù nígbà bá béèrè tí mo fẹ́ béèrè tí mo rí pé àníyàn tẹ́ fẹ́ fi ṣe kì í ṣe àníyàn tó sọ ní kèfèrí so nígbà náà ìgbìyànjú tí àwa náà gbà lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ nítorí yín kẹ́ ẹ mọ́ bá àdẹ́lẹ́bọ̀ọ́ kẹ́ mọ́ bàa mọ́ há òrùka kẹ́ mọ́ bàa mọ́ so nǹkan oṣù yín rọ̀ kẹ́ mọ́ bàa mọ́ fi nǹkan oṣù yín pamọ́ sórí àjà àwa náà kúkú bímọ àti níyàwó àwa náà nídìí ẹ̀ ṣùgbọ́n a rí pé wúmọ̀ àgbọ̀dọ̀ gbìyànjú lórí pé kí family planning kọ́ mọ́ sọ yín di family fire aláwọ̀ fún wá sí kòǹgẹ́ so ẹ̀sìn wọ̀ takò family planning. má ni má lo nǹkan ni má sì lo oògùn tí ọwọ́jà rẹ̀ tí ó di àlàáfíà rẹ̀ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyẹn ní kákíyèsí alóòfin so ẹ jẹ́ ká dúró ní alẹ́ lọ́la ìbéèrè mi ti wà nílẹ̀ náà tá a máa tún èsì rẹ̀ ẹnìkan ok ok káyà màtà ògùn ìfẹ́ ní haúsá language ògùn ìfẹ́ sírù nìyẹn ògùn ìfẹ́ ògùn àjàtúká sírù nìyẹn ẹ ń bá ti ṣe yẹn ẹ̀sìn ẹ ti bàjẹ́ oògùn ìfẹ́ oògùn àjàtúká ẹ bá ti ṣe yẹn ẹ̀sìn ẹ ti bàjẹ́ pẹ̀lú ògo àlọ́ọ̀ a padà sọ̀rọ̀ lórí ẹni tó sàṣìyàn nítorí kó lè bàa lè rí fẹ́ kí ni ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn ọ sàṣì láti lè rí fẹ́ kí ni ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn tọ́nà bá pé kó lè wáyé lọ́la nínú ọ̀sẹ̀ yìí ṣàlàó torí pé àwọn àbẹ̀rẹ̀ kan náà tuntun wà ńlẹ̀ so aláwo kún wa lọ́wọ́. سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته